إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد إله فهو المؤتدي ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله السلام عليكم ورحمه الله وبركاته adúpẹ́ fún Allah atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa anabiwa Muhammad insha allah a parí ìdánilẹ́kọ̀ọ́ wa eléyìí tí a ti bẹ̀rẹ̀ láti bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn èyí tí àkọlé rẹ̀ jẹ́ hal yajibu li amalu bil hadith hal yajibu li amalu bil hadith dandan ni lílo hadith a ti sọ. So, ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ síwájú ní èyí tó já sí pé ọ̀rọ̀ bíi ìkásẹ́ ọ̀rọ̀ nílẹ̀ ìfi ọ̀rọ̀ tì ìsú ọ̀rọ̀ kọ́ ni a máa mú ṣe ní òní àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà àwọn ẹ̀kọ́ tí ó fẹ́ kọ́ wa yóò tún jẹ́ àlékún sí eléyìí tí a ti kọ́ tẹ́lẹ̀. ojú ewé fifty five ibẹ̀ la máa kà àbí. à ń sọ fún àwọn ènìyàn pé dandan ni lílo hadisi ànábì kò sí ibùyẹ ẹnikẹ́ni tó bá dọ́gbọ́n sí i ọdọgbọn sí orí ara rẹ̀ ẹni tó bá pa á tì ó pa àlùkùránì tì nítorí wípé ipò tí ipò tí ipò tí hadisi wà sí quran ó dàbí ipò tí apá ẹyẹ kan wà sí apá kejì rẹ̀ nínú ìṣẹ̀dá ẹyẹ apá méjì ni ẹyẹ máa ń ní ẹyẹ kò sì ní fi apá kan fò àti ìrí ẹyẹ kan láyé tó fi apá ẹyọ kan fò rí abẹ́yìn ti rí ó ṣeé ṣe kó wà lóko yín o àmọ́ mi ò tí ì rí apá méjì lẹ́yẹ fi fò ipò tí hadisi wà sí Quran ni. ipò apá kejì nínú apá apẹ́ ẹ̀yẹ ẹ jẹ ká wá go into hadith ká lọ sínú hadísì ká tún lè mọ pàtàkì rẹ nítorí pé ẹni tí kò bá tọ́ ọbẹ̀ wò kò ní mọ bí ó ṣe dùn sí. Si fa anile mekidaadi bon ma di karibi látọ̀dọ̀ mekidaadi an rasulillahi sallallahu alayhi wa sallam látọ̀dọ̀ òjíṣẹ́ alọ́wù anahu kọ́ọ̀la dájúdájú ó sọ pé àlà ẹ kíyèsí o àlà ẹ gbọ́ mi o ìní ùtí ìtùlẹ̀ kìtàbà ànábì ní dájúdájú wọ́n fún mi ní tírà alukur'an wà mithlahu ma'a àti irú rẹ̀ míì ẹ kíyèsí o ẹ̀yin mùsùlùmí ìní òtí ìtùlẹ̀ kìtàbà dájúdájú wọ́n fún mi ní alikitab tí í ṣe alukur'an wà mithlahu ma'a àti rẹ̀ míì ó di nǹkan mélòó tí wọ́n fànà bí báwọn ó di méjì kí wàá ní nǹkan kejì hadisi rẹ̀ ni hadisi rẹ̀ ni àlà ẹ kíyèsí o Ànábì ti mọ̀ pé àwọn kan ní problem ó ti mọ̀ pé wọ́n ní problem ó ti mọ̀ nígbà ọ̀gá sí pé nàbíyù ni ẹni tí yóò mọ̀ fún wa ní ìró àwọn ìró tó pamọ́ ẹni tọ́lọ̀ ń yàn láti máa fún wa ní àwọn ìró tó pamọ́ ni nínú ìró tó pamọ́ ó ní bí àwọn kan ṣe dìde tí wọ́n sọ pé kùránì nìkan làwọn ó lò àwọn ò ní lo hadith tàbí kí wọ́n dọ́gbọ́n sí lílo hadith wọn kí wọ́n dọ́gbọ́n sí lílo hadith kí wọ́n sọ pé dàkò burú bàbá tiẹ̀ lo àdíìsì àdíìsì ọ̀hún ọ gbọ́dọ̀ sọrú nǹkan tí kùránì sọ kò gbọ́dọ̀ sọ jù lọ kò sì gbọ́dọ̀ sọ nǹkan míì wọ́n ti dọ́gbọ́n sínú. àdíìsì eléyìí ó wá jẹ́ àdíìsì kàyéfì àdíìsì yanu pé à àṣẹ ń tá a ṣẹ̀ṣẹ̀ ń fà lónìí àṣànàbì ti dabọ̀ ẹ̀ siwaju, àwọn èèyàn ni wọn ò gbọ́ràn àlà ẹ kíyèsí ẹ gbọ́ yóò ṣì kúrọ́ jùlọ ń ṣàbọ̀ àánú àlà àríkàtìhì ọfẹ́ ẹ̀yà ó pé kí ọkùnrin kan kó jẹun yó rọ́jùlọ ń ṣàbọ̀ àánú kó yó. Ala àríkàtì kó wá jókòó sórí ibùsùn rẹ̀ kó fẹ̀yìnlẹ̀ lẹ́ńgbò bá jẹ́ yó tán yẹkùl kó máa sọ pé aleikum bihadhal qur'an kó wá máa ní qur'an yìí ní kẹ́ẹ̀dìmú o fama wajartum fihi ni halalin ohunkóhun tẹ́ ẹ bá rí nínú qur'ani tó jẹ́ halali fa ahiluhu òun ní kẹ́ ẹ gbà ní halali wàmẹ́ wàgàtùm fìhì mìnì hàrọ́mì ohunkóhun tẹ́ ẹ bá sì rí nínú kùránì tó jẹ́ èèwọ̀ fàhàrìmù òun ni kẹ́ ẹ ṣe ní èèwọ̀. ó súnmọ́ kẹ́nìkan ó jẹun yó tán kó wá tàkàkà sórí ibùsùn rẹ̀ kó ní kùránì níta ẹ bá ti bá ń bẹ̀ nìkan ni kẹ́ ẹ dì mú o ntí kùránì bá ṣe lẹ́tọ̀ọ́ nìkan ni kẹ́ ẹ gbà lẹ́tọ̀ọ́ ohun tó bá ṣe léèwọ̀ ni kẹ́ kẹ́ ẹ ṣe ní èèwọ̀ ànábì ó ń sọ báyẹn pé ń táwọn èèyàn ọmọ sọnù wọ́n sì ti ń sọ bẹ́ẹ̀. àlà ẹ kíyèsí o láàyè hílùlákùm láhàmùlìhìmẹ́r àlìáhàlì ànábì ni kò lẹ́tọ̀ọ́ fún yín o kì í ṣe hàlálì fún yín. láti jẹ kẹtẹkẹtẹ lé o Allah subhanahu wa ta'ala nínú kùránì kò ní ká má jẹ kẹtẹkẹtẹ nínú alukùránì kò pè ní èèwọ̀ ok ànábì wa ń sọ ní ìsìn wípé kò lẹ́tọ̀ọ́ fún yín láti jẹ kẹtẹkẹtẹ lé o kọ́ ọ mọ́ sọ pé òtún rí yẹn nínú kùránì o kò sí nínú kùránì. ọlọ́run tó wá rán ànábì rẹ̀ ńṣẹ́ ànẹ́bí tí wọ́n ránṣẹ́ ó wá ń sọ ní ìsìn pé èèwọ̀ ni kẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ Nínú nínú àlùkùránì in tó súnmọ́ ni kárí ẹ̀rí tí ó sọ pé kẹ́tẹ́kẹ́tẹ́ o hàlálì ni àmọ́nẹ́bí wa yan ní ìsìn pé kódà bọ́ọ̀bà rínú kùránì má jẹ kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ o èèwọ̀ ni o. wala kullu zinabin mina sabu bákan náà kò tún lẹ́tọ̀ kẹjẹ ẹ èyíkéyìí nínú àwọn ẹranko abìjàwàrà tó ní eyín tí máa fi dọdẹ ẹranko náà bù ó ní eyín tí àwọn ẹranko abìjà tẹ́ máa fi ya ẹran míì jẹ ó wà lẹ́nu ajá. Ntọsọ ajá di haramu nu abi ajá kìí kii dọdẹ ó wà lẹ́nu ológìní ologini. fi le jẹ ológìní ó wà lẹ́nu ejò ló fi lè jẹ ó wà lẹ́nu kìnìún fi lè jẹ ó wà ẹkùn ló fi lè jẹ àti lọ. kọ́ wa máa wá yà tó ní ọmọ jẹkùn kọ́ máa wá yà tó ní ọmọ jẹ kìnìún kọ́ máa wá àyà tó ní kọ́ ọmọ jẹ ajá ò lè rí ò lè rí. rọ̀wáhu abu dahud ló gbà wá wàsọ̀ hahahu al-alibani. alibani al imaamu wa alibani ɔladi sina fɛsɛrin lɛ fi sɔhihi abi dahud ɔsi wa ninu tira rɛ tó pè ní sɔhihu abi dahud wahada lɛbi fahimahu asɔhaba rɔdiyalɔhu anihum mindi ni layi tahala èyí ni nkan ti èyí ni èyí ti. ohun tí àwọn sọ̀hábà gbọ́ yé nínú ẹ̀sìn àlọ́ọ̀ wípé kùránì àti àdìsí ni fa'an alikọ́mà àni abdullahi láti ọ̀dọ̀ alikọ́mà ọmọ abdullahi ó sọ pé la'anallahu aliwaashima walimustaoshimat. Wa la'anallahu aliwashimat walimustawshimat wanamisot walimutanamisot walimutafallijat lilihusni alimugayiroti khalikallah la'anallahu aliwashimat aláwo ọmọ aṣẹ́bilé ọmọ agbẹ́jìnà sí ìkẹ́ẹ́ aliwashimat ẹni tí ó ń bá yàn fi ẹnu abẹ́rẹ́ ya àwòrán sí ara tẹ́ ń pè ní tàtú la'anallahu aliwashimat Allah máa ṣẹ́bilé ẹ àwọn àwọn tí wọ́n máa fi abẹ́rẹ́ ya bátànì sí. Si, ara ènìyàn walimustaushimat àti ẹni tí ó ń wá ẹni tí ó bá ya tàtú abẹ́rẹ́ sára ọlọ́run ó gbé òun náà jìnnà sí ìkẹ́ rẹ̀ wanamisot àti àwọn obìnrin tí ẹ máa fa irun ìpéǹpéjú tí ẹ máa fa irun ìpéǹpéjú káwọn èèyàn má bàa mọ̀ pé wọ́n ti darúgbó àwọn ìyá kò sarúgbó ń Ghana wọnà misọt àwọn tí wọ́n máa yẹ gbogbo irun ìpéǹpéjú wọn nígbà tí ṣe mọ̀ pé àwọn ọlọ́mọge wọ́n máa tẹ́ lẹ́ẹ̀dì síbí. Si wọ́n máa tẹ́lẹ̀dì síbi pépèjú lókè báyìí tóbìnrin bá ti wá dàgbàlagbà lẹ́ẹ̀dì ò ní dúró síbí pẹ̀lú irun tọlọ́mọge lẹ́ẹ̀dì ó dúró síbẹ̀ á tún dúdú kirikiri sí i àmọ́ tóbìnrin bá ti dàgbàlagbà lẹ́ẹ̀dì dúdú pẹ̀lú irun funfun kò ní wọ́ọ̀kì kò ní máàcì ara wọn wọ́n fẹ́ kan wá fa gbogbo ẹ̀ kúrò kí wọ́n lè bá a kún lẹ́ẹ̀dì nìkan ní dúdú ànábì wa ṣẹ́bilé arúgbóbìnrin tó fẹ́ máa ṣe kòsàrúgbó ń Ghana wàlímútánà misọ́t àtẹni tí ń wẹ̀ ń tí ọba fa irun péńpéjú rẹ̀ náà ń wá bábà tí ọba fa pé òun fẹ́ kó dùn ún mọ́ dọ́gbìnrin bí ojú àṣẹ̀ṣẹ̀gbé ìyàwó ó sì ti dàgbàlagbà ó ti di girama walimutafalijaati lele husni Allah ó tún ṣẹ́bilé àwọn tí wọ́n máa ń lọ kírètì èjì tí wọ́n ya eyín wọn láti fi fi èjì sí i olóhùn fẹ́ olóhùn fẹ́ ní èjì ó fẹ́ máa fẹ̀yìn sí àwọn ọkùnrin kọ́ máa kẹ́ máa ní à ah, sísá ètí ẹ̀ léjì àsótì èpèjì báyìí lèlè húsnì láti lè fífi ẹwà kún ara rẹ̀ ànábì ní arákùnrin ní ọlọ́run ṣẹ́bi lé wọn ẹni tó ga sí pé naturally kò ní èjì ó wá lọ sí ọ̀dọ̀ dentist wọ́n ní kán bóun ti sísọ́ọ̀sì bọ̀ láàrin kí wọ́n create space ń bẹ̀ sọ́dọ̀ tó bá ti ń fẹyín báyìí èjì ìnáwó kọ̀ fi pa wọ́n kú náà. alimugayirọ́ọ̀tì khalikọ̀lọ́ gbogbo àwọn tá a kà lẹ́yìn pátá àwọn ni wọ́n ń yí ẹ̀dá ọlọ́run padà sí bá mi àwọn ni wọ́n yí ẹ̀dá ọlọ́run wọ́n yí i padà sí bá míì bóyá la sí tọkùnrin yìí ń sọ ibi tí ibi tá a fẹ́ ibi tá a fẹ́ gbọ́ yé ń bẹ̀ ni àwọn tí wọ́n ní kí wọ́n ṣẹ́bi léyìí ṣùgbọ́n ibi tí a fẹ́ pe àkíyèsí wa sí jùlọ tá a fi má dì sí wa. Si òun ni bẹ̀rẹ̀ rẹ̀ láàánà lọ́ọ̀hù. àwa ka kùránì o yìí níbẹ̀ ó sì sọ pé kọ́ọ́là láàánà lọ́ọ̀hù. ṣé bó sì yẹ ká rí àáyá lùkùránì tó wí gbogbo tó wí yìí ni àbí ọ̀rọ̀ tí alikọ́mọ̀ sọ yìí ó dé tí ìgbọ́ obìnrin kan nínú àwọn ẹbí nínú àwọn ọmọ Asad yukọ́ọ̀lù láha umu Yakuba wọ́n ń pe obìnrin náà ní ìyá Yakubu wakana ti tẹ́kùrọ̀ olè Kùránà obìnrin yìí kọ́rí àsìní ọmọ nǹkan Al-Kùránà fa atátiwù. nígbà tí ó gbọ́ tí alíkọ̀mọ̀ sọ pé làánà lọ́hù aliwaṣimati walimustaoṣimati waliwanamisọti walimutanamisọti walimutafalijati lilusni ọwọ́ abá alíkọ̀mọ̀ arábìnrin yẹn ọwọ́ abá alikọ̀mọ̀ fakọ́ọ̀láti ọwọ́ sọ pé ma hadithun ni anka irú àdíìsì wo ló dé tí ìgbọ́ mi látọ̀dọ̀ rẹ̀ anaka la anta aliwashimad tí mò ń gbọ́ pé òun ṣẹ́bi fún àwọn tí wọ́n bá ń ya tàtú alábẹ́rẹ́ sára walimustau shimat àtàwọn tí wọ́n ń gbá ẹni ọba wọn ya tàtú abẹ́rẹ́ sára wal mutanamisot àtàwọn obìnrin tí wọ́n ń fa irun ìpẹ́ǹpẹ́jú wọn wal mutafalijat lil husni àti àwọn tí wọ́n ń ya tí wọ́n ń kírètì spéèsì sáàrin eyín wọn kí wọ́n lè bá lè ní èjì alimugayirọ́ọ̀tì kọlikọlọ àwọn tí wọ́n ń yí àwọn ìṣẹ̀dá ọlọ́run padà. fakọ́ọ̀lá abdullahi abdullahi wa sọ pé wàmẹ́ẹ̀lìyà láàlẹ́ àánú man la'ana man la'ana rasulullah sallallahu alayhi wa sallam alikama ni kí ló fẹ́ mú èmi tẹ́mi ò fi ní ṣẹ́bilé ẹni tànàbì ṣẹ́bilé ànábì ló ṣẹ́bilé wọn lèmi náà fi ń ṣẹ́bilé wọn wọn èé ṣe ní àdúà wàhùwà fi kìtàbí láì tó o sì wá rí ọ̀rọ̀ ń bẹnu kùránì. Eh, eh, eh, àkọ́kọ́ lọ ọkọ́kọ́ fèsì kwérì àkọ́kọ́ pé wáyé tó fi ń ṣẹ́bi ilé àwọn àwọn tí ń pàwọ̀dà ó fi yé pé ànẹ́bì ló ṣẹ́bi ilé wọn pé ń bẹnu àdìsí ó túmọ̀ sí káwọn sàbí máa ń lọ àdìsí ènínú ó tún wá ní ìyìn tá a tún wá ń sọ yìí gan ó wà nù Quran fàkọ́ láti lè mọ́rí a lakọdi kọrọ atuma bayina lawo hai alimusaf wo èmi ti ka kurani from kpali to kpali from wala to wala fama wajartuhu mi ò rí mbẹ mi ò rí mbẹ o fakọọla layin kunti kọrọ ati alikọmọ gasi pe lódodo ni wọ́n ti kà làkọ́dì wàjà tì í ó ti rí i tó ti ka kùránì from pálí to pálí à ó ti rí ní tí mò ń sọ yìí bẹ́ẹ̀ qala Allahu azza wa jal ó ní ṣe bí Allah sọ pé wa ma atakumu rasulu fakhulu ohun tí òjíṣẹ́ náà bá fún yín ẹ gbà mú wa ma nahakum anhu fantahu ohun tó bá sì kọ̀ fún yín ẹ jáwọ́ bẹ́ẹ̀ sọ́ọ̀rí yẹn nínú kùránì sọ́ọ̀rí yẹn nínú àlùkùránì olóòrùn rí fàkọ́ọ̀lá tìlí mariha fa inni arọ shay'an min hadha ala imraati kal'an lóbìnrin bá ní ọ̀dà bí mo ṣe ń bọ̀ wá bọ̀ yìí mo rí ìyàwó rẹ̀. irú ń tọ́ sọ yìí ó ń bẹ lára rẹ̀ irú ń tọ́ sọ yìí ń bẹ ní ara ìyàwó rẹ̀ wa ma atakum rasulu fakhudhu wa ma nahakum anhu fantahu ó ní ṣe bọ́ orí inú àlùkùránì tọ́lọ́ ní tó náà bá fún yín ẹgbàá mú wọn tó bá kọ̀ fún yín ẹ̀já wọ́n bẹ́ẹ̀ obìnrin náà wá sọ pé. فإني أرى شيئا من هذا على امرأتك الآن nísinsìnyí mo rí kinní kan nù tó sọ yìí lára ìyàwó rẹ̀ kọ́ọ̀la ìdíhábì fanzuri alikọ́mọ̀ ni padà lọ lọ bá kó o wá lọ rèé wò kó o lọ wò ó kọ́ọ̀la fàdákàlá ti àlà ìmúra abdullahi ni arábìnrin yìí lọ́ba wọlé tọ ìyàwó alikọ́mà falam tarọ ṣeyan kò bá rí nǹkan kan fàjà àti ilayhi lọ́ba tó padà wá bá alikọ́mà padà faqalat ma ra'aytu ṣeyan ọba ni mi ò rí nǹkan kan o faqala amma law kana dhalik am nujami'uha abdullahi ṣiṣẹ́ alikọ́mọ̀ ó wá ní tó bá já sí pé ó rí bó o ṣe sọ gẹ́lẹ́ ni ah lam nujami oha mi ò ní bá sùn mọ́ láíláí mi ò ní bá sùn mọ́ láíláí tó bá já sí pé ó rí bó o ṣe sọ ni o mi ò ní bá sùn láíláí mutafakun alayhi bukhari ati muslim ló gbà wá. Kila ládìsí fẹ́ kọ́ wa àdìsí ń kọ́ wa wípé àṣé ohunkóhun tànàbí bá sọ bá a ṣe lẹ́tọ̀ọ́ láti lò ó náà la lẹ́tọ̀ọ́ láti lo àlùkùránì o àti wípé níwọ̀n àgbà tí àyà ti wà ní kùránì tó jẹ́ òfin gbogbogbò tó jẹ́ òfin gbogbogbò gẹ́gẹ́ bí irú wàmà àtàkùn mọ̀rọ̀sùn fàkùdù wàmà nàhákùn ánẹ́wù fáńtàhù àjásí pé ohunkóhun tànàbì bá ti sọ tọ́ba ti rinlẹ̀ kó sọ ọ́ tí àwọn tí wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ nípa ìmọ̀ náà tí wọ́n bá ti sọ pé ó rinlẹ̀ ẹni tí ó lò kò lo Kùránì nìyẹn o ẹni tí ó lò Al-Quran. Walau saga rọ́dù sunan walau saga rọ́dù sunan rasulillahi sallallahu Alaihi Wasallam, sallam tọ́ba gásípọ̀ lẹ́tọ́ ni láti dá àwọn súnà nẹ́bí padà láti kọ́ ọ́ lẹ̀ lima fahimahu rọ́júlù. min zahiri li kitabi nítorí ntí ẹnìkan gbọ́ yé nínú ohun tó fẹ́ jọ bẹ́ẹ̀ nínú alukurani larudati bidhalika akitharu sunan ọ̀pọ̀lọpọ̀ sunan anabi ni wọn ò bá dá padà nípasẹ̀ yẹn wàbátọ̀ láti ntí wá ń jẹ́ súnà ànábì lódìdí yóò wá di òtúbá ń tẹ́ wà má min ahadin yuhtaju alayhi bi sunnati sahiha kò sí ẹnìkan tá a máa fi súnà tó fẹsẹ̀ rinlẹ̀ tá a máa fi ṣe ẹ̀rí lé lórí tukhalifu madhhabahu tí súnà náà tó sì yapa sí ìlànà rẹ̀ wà níhìlátàhù tó yapa sí. Si ìlànà rẹ̀ náà ni níhìlà ojú ọ̀nà tó ń tọ̀ ilà wàyùmùkínuhu anyatashabasa bi umumi àyà tọ́ba gasikó bá lẹ́tọ̀ọ́ ká dá àwọn súnú òjíṣẹ́ ọlọ́run padà pé eléyìí à nílò eléyìí à nílò èyí à nílò nítorí pé nítorí nǹkan kankan tẹ́nìkan gbọ́ yé nínú àyà alukurani pé òkè o kí ni àyà yìí ń sọ o ọ̀wọ́n tó gbọ́yé ń bẹ̀ ló fẹ́ fi dá àdíìsì padà àdíìsì tí ó dá padà kò ní mọ lẹ́yọ kan o gbogbo àdíìsì ni ò ní padà lò mọ́ o àti wípé tí a ní rí ẹnìkan ká fi àdíìsì ànábì takò wípé n ti ń ṣe ò da tí àdíìsì náà kọ́ wá yapa sí ròrí ẹ̀ kọ́ yapa sí ìlànà rẹ̀ àfi kí onítọ̀hún kọ́ takú ilá wàyòmùkínùhù ànyàtàṣàbàfà bí ọ̀mùmí ààyà àfi kọ́ rọ́ǹtì lọ́rùn. láti takú ti ntí àyà kan wí generally láti lè fi tako alukur'an aw ìtìláàkìhà tàbí àfikọ́rọ̀ ń tì lọ́rùn sẹ́ láti lè takú láti lè kó agídíborí lórí àyà wàyẹ̀kùl irú ẹni náà yóò sì máa sọ pé haadi sunna yóò máa sọ pé sunna yìí o. mukhalifatun lihada al-umum wal-itlaq yọ ntí ọmọ mú wá náà ni pé àdìsí yìí o súnà yìí o ó kúkú yapa sí ntí aya alukurani wí generally tàbí ó yapa sí ntí alukurani wí láì fi ẹ̀yán sí i falatukubal wọn ò sì ní gba àdìsí wọlé tán bá ti ń sọ wúrúwúrú báwọn. Hata iná rọ́ọ̀fìdọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó fi gá sí pé àwọn rọ́ọ̀fìdọ̀ kò bá àwọn lọ kọ́lọ́n kó dógún tì wọ́n sálàkù hàtàlẹ́ ojú ọ̀nà yìí náà ni wọ́n tọ̀ bìháì ni ojú ọ̀nà yìí gangan ni wọ́n tọ̀ fèrọ́dì sunan asáàbìtà alimutawatirọ̀ láti lè dá àwọn àdíìsì tó fẹsẹ̀ rinlẹ̀ tí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn sọ̀hábà gbà wá ojú ọ̀nà burúkú iná làwọn náà tọ́ wọn atakú ti àyà kan lọ́rùn ni fárọ̀dù kọ́wúláhù sallallahu alayhi wa sallam ṣe báwọn rọ́fídọ̀ yìí ṣe báwọn náà ni wọ́n wọ́n rìjẹ́kìtì wọ́n kọ àdìs ànábì tó sọ pé láàánú ras wọn yìí jogún àwọn ànábì ọlọ́run mọ́ tàràkínà ní tá a bá fi í lẹ̀ lẹ́yìn ikú wa sọ́dákọ̀tàn sàrà ló jẹ́ àwọn rọ́fídọ̀ wọ́n ní rárá o wàkọ́ọ̀lù wọ́n sọ pé hadha hadithun yukhalifu kitaballahi wọ́n ní hadisi yìí ìyẹn àwọn rọ́fídọ̀ wọ́n ní ó tako alukurani wọ́n ní ṣe bọ́lọ̀ ń sọ pé yusikumullahu fi auladikum aláwo ń pa yín láṣẹ ó ń sọ àsọ́ọ́lẹ̀ ogún pínpín ó ń sọ àsọ́ọ́lẹ̀ ogún pínpín fún yín nípa àwọn ọmọ yín lè zákàrí mithlu hazili onsayaini ìpín hazu ìpín hazul onsayaini ìpín obìnrin méjì ni ó máa jẹ́ lè zakari ni ó máa wà fún tọkùnrin kan wọ́n nígbà tọ́lọ́run ti sọ yùn wọ́n lọ yẹ kó sọ pé àyàfi àwọn ọmọ ànábì o wọ́n lọ yẹ kó sọ bẹ́ẹ̀ so wọn ò fẹ́ ṣẹ́ kù sí níwọ̀n àdìsí tó bá ti dá sí pé Quran náà ni ó mú gbogbo tán ni ó máa mú wá tán àga sí pé kò ní í sí ìtaàpè ní hadith nìyẹn àga sí pé gbogbo ìṣẹ̀mí òjìṣẹ́ Ọlọ́run gbogbo ẹ̀ ni ó máa jẹ́ pé fi ń gba wáàyí Kùránì kò ní í sí eléyìí tí ó sọ tí ó tẹnu ẹ̀ jáde fúnra rẹ̀ nípasẹ̀ ìmísí Ọlọ́run mọ́.